kí yín kàbọ̀ sí abala ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré Fúnkẹ́ Akíndélé ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí òṣèré Tóyìn Ajéyẹmí kú ayẹyẹ ọjọ́ ìbí léyìí tí ọ̀pọ̀ ènìyàn rò wípé kò lè wáyé látàrí aáwọ̀ orogún iṣẹ́ àárín wọn láti ẹ̀yìn wá. ìlúmọ̀ọ́ká òṣèré Tóyìn Ajéyẹmí ni ó kọ́kọ́ gbà fún ọ̀gá rẹ̀ láìpẹ́ yìí nígbà tí ó kí Fúnkẹ́ kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó kọjá láti fi hàn wípé àárín àwọn méjèèjì ti gún régé. ìròyìn kíra ẹni lórí ẹ̀rọ ayélujára jẹ́ ohun tí ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn ti pàṣẹ aáwọ̀ wọn pin Fúnkẹ́ Akíndélé ti wá san oore ìkíni ọjọ́ ìbí padà fún Tóyìn Ajéyẹmí lẹ́yìn eléyìí tí àwọn olólùfẹ́ wọn ń retí kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láìpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú adébáyọ̀ ridwan abídèmí tí a mọ̀ sí isbeyu ni ó ń fi fọ́nrán fídíò bí ó ṣe ṣe ìkíni oníkàyéfì fún gbajúgbajà òṣèré tóyìn adéyẹmí sí orí ìtàkùn ayélujára ìkíni yìí ni ó wáyé níbi pápá iṣẹ́ wọn kan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lábẹ́ fọ́nrán náà ni isbeyu ti wí igi lẹ́yìn ọgbà ni tóyìn jẹ́ fún òun bákan náà ni ó ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ rẹ̀ fún àtìlẹ́yìn ọjọ́ gbogbo àti wípé ọ̀gá bí ọ̀rẹ́ ni ó jẹ́ sí òun. eléyìí ni àwọn olólùfẹ́ àti òṣèré ẹgbẹ́ wọn ti ń kí Tóyìn ní mẹ́sàn-án mẹ́wàá kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí wọ́n sì tún kí kú iṣẹ́ takuntakun. ìkíni oníkàyéfì yìí kò ṣe aláìní oríkì tí ó tọ́ka sí àwọn iṣẹ́ ribiribi tí òṣèré náà ti ṣe sẹ́yìn nínú ẹ díẹ̀ nínú ẹ̀. day mo máa obviously some people would come only lè má mọ̀ ẹni but o ṣáà máa people would surprise but I swear this is shocking and you know but um, Bayu thank you so much bí tí bàbá ò lè wá dé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí ni ó ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn bí olórin ẹ̀mí george gbémisọ́lá kò ṣe lè pa ìdùnnú rẹ̀ mọ́ra nígbà tí ó gbé ní orí ìtàgé pẹ̀lú àwòrán bí ó ṣe gbé tán nílẹ̀ aláṣeyọrí wípé gbémi kò ní ìbẹ̀rù wípé àwọn méjèèjì lè ṣubú pẹ̀lú bí ó ṣe gbé tán nílẹ̀ ó wípé ṣé bẹ́ẹ̀ ni òun fúyẹ́ tó onílẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ohun kan tàbí méjì láti sọ nípa àwòrán náà bí àwọn kan ti ń wí pé ayọ̀ ni ó fà á bẹ́ẹ̀ ni àwọn kan fi dá aláṣeyọrí lójú wípé wọn kò lè ṣubú ẹnìkan tilẹ̀ tún wípé bí ó bá ṣubú òkìkí á fi kàn sí ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré Richard Mofedamijọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí RMD ni ó fi fọ́nrán fídíò tí olólùfẹ́ rẹ̀ kan tí ó ṣe alábàápàdé rẹ̀ ṣe nígbà tí ó ní àǹfààní láti ya àwòrán pẹ̀lú rẹ̀ sí orí ìtàkùn ayélujára rẹ̀ lẹ́yìn tí àwọn ènìyàn ti bu ẹnu àtẹ́ bí ó ṣe fèsì sí ọ̀rọ̀ arákùnrin náà arákùnrin náà tí ó wí pé òun pàdé ògbóǹtarìgì òṣèré RMD fún ní èsì wípé ẹjọ́ rẹ̀ ti pọ̀ jù lórí wípé kí ó ya àwòrán pẹ̀lú òun bí àwọn kan ti ń kan sára sí òṣèré náà wípé ó fi fọ́nrán fídíò náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ ni àwọn kan ń bu ẹnu àtẹ́ lù wípé èsì tí ó fún arákùnrin náà kò dáa tó fún ẹni tí ó ń gbìyànjú láti gba ẹ̀rí wípé nít nítòótọ́ yòówù bá pàdé nítorí wípé ayédèrú àwòrán alágbèpọ̀ ti pọ̀ níta. a kì í mọ̀ọ́rìn kí orí ó má mì ní ọ̀rọ̀ náà bí ó ti ń jà ròyìnròyìn lórí ẹ̀rọ ayélujára. I miss legend today. Shey you know am. Take picture, you dey talk plenty. Thank you, sir nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà arábìnrin okoli classy tí ìlúmọ̀ọ́ká olórin Davido fún ní ẹ̀bùn mílíọ̀nù méjì náírà ní ọ̀sẹ̀ tí ó kọjá ni ó ké gbàjarè lórí bí ọ̀kan lára àwọn ẹbí rẹ̀ ti wípé kí ó pín owó náà okoli classic wípé ẹbí rẹ̀ sọ wípé ó yẹ kí òun lè fún ìyá rẹ̀ nínú owó náà bí kò tilẹ̀ ju ìlàjì mílíọ̀nù kan lọ arábìnrin yìí Adio wípé wọ́n tilẹ̀ lérò wípé òun ti di olówó nítorí mílíọ̀nù méjì tí Davido bu òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú Destalker ni ó ti lahùn lórí ọ̀rọ̀ gbajúgbajà ọ̀gá adẹ́rìnpòṣónú Basket Mouth nígbà tí ó wípé ó tako ìgbéga rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí ọ̀rọ̀ kan tí ó ṣẹlẹ̀ níbi ọdún mẹ́jọ sẹ́yìn èyí ni àwọn ènìyàn ti ń gbà bí ẹni gba igbá ọtí wípé àwọn ènìyàn kò ní ọ̀rọ̀ ire láti sọ nípa adẹ́rìn-pòṣónú basket mouth destoka wípé òun gba ìpè kan ní òru ọjọ́ kan tí òun wọlé láti ibiṣẹ́ kan ní ọdún 2015 tí ẹni tí ó pe òun sì wípé iṣẹ́ kan wà ní aago méje àárọ̀ láì ní ọ̀rọ̀ àsọtì nípa iṣẹ́ náà léyìí tí òun wípé òun kò lè ṣe é ẹni náà tún padà pè é ní aago mẹ́wàá àárọ̀ wípé níbo ni òun wà tí òun sì dá lóhùn wípé ìgbà tí ó pe òun ní òru ni òun ṣẹ̀ṣẹ̀ wọlé láti ẹnu iṣẹ́ kan àti wípé ẹnikẹ́ni kò bá òun sọ̀rọ̀ nípa iṣẹ́ tí ó ní kí òun máa bọ̀ yìí tì tẹ́lẹ̀ tí ẹni náà sì wípé òun yóò jíṣẹ́ fún basket mouth wípé kò wá fún iṣẹ́ náà. lẹ́yìn náà ni àwọn bíi mélòó kan wí fún pé ó ń ṣe ìgbéraga sí àwọn ará iwájú rẹ̀ láì tí ì ní òkìkí àti ìgbà náà ni wọn kò ti pè sí àwọn iṣẹ́ ńláńlá léyìí tí ó wípé kò ṣẹ̀yìn basket mount bí a kò bá gbàgbé wípé ay makun náà ní ìtàn tirẹ̀ lórí ọ̀rọ̀ basket mount láìpẹ́ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká oníṣòwò Cubana Chief Priest ni ó ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn ènìyàn nílọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ó wí pé kí ẹnikẹ́ni tí ó bá pe òun síbi ayẹyẹ ìgbéyàwó rẹ̀ kí ó rò dáadáa kí wọ́n tó pínyà nítorí pé bí ìpínyà bá dé bá wọn kí wọ́n ṣetán láti dá àkókò àti owó tí òun ná láti wà níbi ayẹyẹ ìgbéyàwó òun padà padà fún òun nítorí ọ̀nà pọ̀. eléyìí ni ó wáyé látàrí bí ìgbéyàwó àwọn ìlú mọ̀ọ́ká ṣe ń dàrú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí ni ó ń fi fọ́nrán fídíò sí ìtàkùn ayélujára rẹ̀ láti pe àwọn onígbàgbọ́ síbi àkànṣe ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí yóò wáyé ní òpin ọ̀sẹ̀ yìí tí ó sì dúpẹ́ fún ìgbàlejò rẹ̀ ní Canada ó wí pé òun ti wà ní ìlú Canada báyìí tí ó sì dárúkọ olùgbàlejò àti àwọn ìránṣẹ́ olúwa bíi mélòó kan tí yóò wà níbi ìsọjí náà náà ó rọ àwọn ènìyàn láti wá bá Ọlọ́run pàdé níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì fọ́nrán fídíò yìí tí a gbọ́ wípé ó jẹyọ láti ọgbà ẹ̀wọ̀n kan tí ó ti ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára tí ó sì ń ṣe ìkìlọ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti dẹ́kun ìwà tí ó lè gbé wọn dé ọgbà ẹ̀wọ̀n látàrí bí wọ́n ti kó àwọn ọ̀daràn jọ sínú yàrá kan bí wọ́n ti ń sùn lé ara wọn nítorí wípé kò sí àyè níbẹ̀ bákan náà ni a rí bí wọ́n ti ń fi ṣíbí kan ẹ̀wà sínú abọ́ fún wọn tí ohun tí ó wà lábẹ́ fọ́nrán náà sì ń rọ àwọn ọ̀dọ́ láti wà ní òmìnira pẹ̀lú oúnjẹ aláyọ̀ tí wọ́n ń rí jẹ níbi tí wọ́n bá wà nítorí wípé ọgbà ẹ̀wọ̀n kì í ṣe ilé fún ọmọlúàbí bí ó tilẹ̀ wù kí ó kéré mọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ṣáájú ìdájọ́ lórí ètò ìdìbò ìyọnisípò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ni àwọn ológun ti ṣe ìfikún fún àwọn irinṣẹ́ ogun àwọn ọlọ́pàá láti rí dájú wípé kò sí ìwà ìpáǹle látàrí ìdájọ́ ẹjọ́ náà igbákejì ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà ṣe ìkìlọ̀ fún àwọn tí ó ń bá ń pètè pèrò láti wu ìwà ìpáǹle tàbí ṣe ohunkóhun tí ó lè mú ìkọminú bá àlàáfíà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú tàbí kẹ́yìn ìdájọ́ lórí ọ̀rọ̀ gbọ́nmisí omi òtó tí yóò wáyé lórí ètò ìdìbò ìyọnisípò ààrẹ tí ó kọjá yìí láìsí ojú ìṣáájú tàbí ìfi ipò rẹni jẹ. a ò ní rí jù báyìí lọ lórí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí ayélujára ó dàbọ̀.